èṣó èṣó èṣó èṣó means nail èṣó means nail fún mi ni èṣó méjì mo fẹ́ kàn wọ́n mọ́ ògiri fún mi ní ìṣó méjì mo fẹ́ kàn wọ́n mọ́ ògiri